Bosede Philip, good evening. That is why you came out to lie on them. Alẹ́ ọjọ́ you at least you you you, at, like like we heard, wọ́n ní pé you were supposed to do what? Take off. You offered them so many things. You people were calling. O ya ẹ, o ṣe gbogbo ẹ̀ nítorí pé wọ́n bojú ìyá ẹ̀ O wá padà o débi tó ń gbé o ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí ní sọ pé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí o ní Alhaji Lateef o sọ báyìí níwájú ẹ o sọ báyìí níwájú ẹ tọ́dẹ̀ fi rìlíìsì ẹ̀ tó fi padà sí ibi tó ń gbé o ò máa dá ọ̀rọ̀ yẹn sọ pé mo rí láti o mo rí láti ohun tí mo sọ ń wájú ẹ̀ lélẹ́yìí o mo yà káyàmà ẹ̀ thank you for the star Yetunde Mayomi god bless you. Hmm? o sọ You're such a blatant liar. I hate your Me hate ke èèyàn máa parọ́. You lie too much lókìlì. Kí ló dé? Kí ló dé? O kò ọ̀rọ̀ ẹyọ kan tó bá jáde lẹ́nu ẹ̀ báyìí. Ah, ah. Àwọn èèyàn máa ní láti máa yiri ewo wò ni pé ṣé òótọ́ àbò irọ́? O kò fẹ́ discredit àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ wọn ní elere ó ti boyfriend ẹ jáde lánàá oníkìyẹn wá sọ wípé máa lọ wò yẹn lọ́dọ̀ láyọ̀ ó ní intention yín tẹ́ ẹ fi lọ sọ́dọ̀ ọba ńlá ipe fẹ́ lọ kí wọn ni ipe ẹ ìwọ dẹ̀rẹ́ o ìwọ jòbótúlà o tó bá ti jáde bẹ́ẹ̀ yẹn àwọn ibi tó bá ti jáde ló máa ń láìkí láti máa tẹ́kì fídíòs àwọn ibi tó bá lọ àà jòbótúlà tó bá jẹ́ pé bó o ṣe like láti máa take video of your surroundings or anywhere tó bá o ò tí ì gbé títí lókèlè jáde ibi tẹ́ ti ń dora yín tó rárá yẹn náà adventure ni. bó ṣe ní eh, anywhere you go to you like to have a you know a memory of that place kìnìkan kìnìkan àmà tí rí ìwà àtijọ́ eh, lókèlè eh, ṣúgà mu mọ́mí ẹ̀ àti ríbi tó kẹ́kẹ́ tí ẹ̀ kọ fọ́tò kámẹ́rà síra yín kẹsùn sórí ara yín bẹ́ẹ̀ tí ẹ̀ ṣẹ́ ní ti kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ àti rí yẹn. Thank you Jọkẹ́ Ayẹni for the star. ṣùgbọ́n gbà tí girlfriend ẹ máa bọ́ta wá sọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ yín ò jọra yín ẹ ẹ̀ ṣe mítìn yẹn dáadáa ìyẹn ní òun lọ bẹ́ẹ̀ òun tiẹ̀ lọ sọ wípé okay you know what èyí lè ní jẹ́ I want to get everything done and dusted hello máa gbé méjèèjì wá ẹ jẹ́ ń wọ́dọ̀ láyọ̀ tó bá yẹ kó ti bá wa kọ́ọ̀tù àwọn ọbẹ̀ yẹn tí ò bá kọ́ọ̀tù ẹ̀ máa ṣe lọ́la. hello boyfriend ẹ tó tì bọ́ta oníkìyẹn wá change narrative kó lo reverse psychology fún wa wípé ẹ ṣe lẹ lọ bá wọn ṣeré nítorí ẹ ló ṣe pé wọ́n mọ́ mi but you came online today you said you went there to end this whole shit so who do we believe ohun tó ṣẹlẹ̀ sí ẹni wípé ọ̀rọ̀ yẹn yí mọ́ ẹ lọ́wọ́ because you thought you you carry bodyguards around you have um, police officer that follows you about you wanted to go there and oppress the woman you want to go there and intimidate the woman but as god will have it you were the one that was disgraced out of that place luckily nkwanle jo jobotula o fẹ lọ bẹ̀ yẹn lọ lọ́wọ́ agbára pé i told you àwa la lè kó àwa la ní nàìjíríà but ó wá pọ̀ ju agbára ẹ lọ you got there and you saw that pé kaki no be leather. onú lọ ṣe empowerment gbà tó lọ ṣe empowerment ṣé o fẹ́ lọ kíyàn o sọ pé àwọn political thug yìí o lè sọ o lè pè yá ẹ ní political thug ẹ lókìlì o lè pè yá ẹ Adébísí o lè pè ní political thug ó yí mọ́ ẹ lọ́wọ́ nìna embarrassment tó fẹ́ fẹ́ ní ẹlẹ́ni. in your official hmm? ó yí mọ́ ẹ lọ́wọ́ ni nà ó torí tó fẹ́ fi ìyá yẹn ṣe ó fẹ́ bójú wọn jẹ́ ó fẹ́ bójú wọn jẹ́ kó wá gloat wípé um, this is Nigeria well, I tell you on pé ṣé mẹni tí mo mọ̀ ni ẹnìkan kìnìkan with all the people that you said you know you spent seven days seven days ló lò ń bẹ̀. o ní jẹ́ ń lọ ọ̀dọ̀ Láyọ̀ ṣé Láyọ̀ ti kọ́ọ̀tì mi because that would do me a lot of um, it will really help me a lot it will really help me a lot let me check. láyé ò tí ì gbé. Hmm. Oh. láyé ò tí ì she wants to use Oba eh she wants to use Obanla to count scores on Facebook ó wá yí mọ́ ẹ play victim ipe eh eh. kinní kan kinní kan John torí ọlọ́run ah láyọ̀ a máa tún kinní ìṣe lola. but let me just talk she wanted to embarrass Madam Obanla at the end she yes na she get disgrace exactly she wanted to embarrass her ipe because kí ni táìtù kìíní yẹn lọ́dọ̀ ó ní all of them are going to be picked one by one that was what you titled the video locally stop living in denial stop living in denial you passed your boundaries and that messed you up big time èṣù ló tiẹ̀ ìgbéraga ló tiẹ̀ èmi ni mo tó báyìí nítorí àwọn wèrè tí Wọ́n, ti tí tí tí wọ́n tí wọ́n um, enable ẹ̀ wípé máa jolọ àwọn èèyàn ta ni wọ́n gangan mọ̀ ìwọ tó lọ sí nàìjíríà tó dàbí ìgbà tó wà in prison you go about with security Lagos state is not that bad Lagos state is the most safest state to live in Nigeria particularly Ikeja axis is the safest place to live in Nigeria but you nítorí iṣẹ́ ọwọ́ ẹ̀ o ò lè bọ́ sí láti ibà síbẹ̀ yẹn kó lọ ra nǹkan it is either from your hotel to your car from your hotel to your car from your hotel to your car no free movement for you nítorí iṣẹ́ ọwọ́ ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló lé ẹ kiri ló ń tì ẹ kiri excuse me guys. <gasps> Oh excuse me i'll be back shortly shortly shortly lọ́tà àwọn kinní yẹn mo bọ̀ máa sọ títí jòbótúlà irọ́ tí yẹn pa lánàá wípé tí ọba ńlá ò bá tiẹ̀ ro tí ò bá ro fámìlì pé yẹn patronize kí ló mú ìyá ẹ̀ náà kò ń ṣe oríṣiríṣi èèyàn ló ń ta nǹkan lórí Facebook ń bí like mother like daughter òun ni lókìlẹ̀ àti yẹ tí yẹ fi wá lọ ra nǹkan lọ́wọ́ ọba ńlá. ẹ lókìlì I blame that woman for not treating your fuck up in Nigeria. In fact, out of every other person tí wọ́n case against them, our own case is a eh, is a eh, is a eh, kí ló ti ń pè My yiri ẹ̀ wò ni má yiri ẹ̀ case woman yẹn bò láti tún máa sọ wípé ẹ ṣe bó ti bẹ̀bẹ̀ o ti ṣe kinní kan o ti ṣe díìsì ẹ kò yẹ kẹ́ tún ṣe kinní kan you would now have the even the balls the guts to ask that woman to change her ways from what to what. Eh? From what to what? The woman should change her ways from express, expressing her own pain for expressing her pain, the pain that you put her through. The fact that you said you have apologized before, does that mean that it heals the wound? Does sorry heals a broken heart? Someone who you left an indelible mark on, on her heart. How uh, is sorry enough? only that is why you don't like to apologize you, you are not remorseful wo bó ṣe máa parun nìyẹn ìgbéraga ìgbéraṣánlẹ̀ bó ṣe máa parun nìyẹn so you hurt somebody because nítorí pé ọ̀nà no, tí wàá apologize rí nígbà kan ṣé wò ó jubilé tìǹgbà tó rán bọ̀dá ẹ̀ lọ sẹ́wọ̀n Did you not gloat about it? Did you not make mockery of him? You even said, o tún bluff, o ní pé tó bá padà wá, tó bá tún ṣe mọ̀nàmọ̀nà that you are going to send him back to prison. Wá ní ká yí ẹ̀dá lókèlè. Ṣorí ìwọ ọ lè má gbé wọ pamọ́ lókèlè. Let me tell you, o lè má wà ní incarceration, o lè má wà ní ìpamọ́ wípé wọ́n gbé ẹ pamọ́ síbì kan but my dear ìpamọ́ ayé tó wà is enough ìpamọ́ ayé tó jẹ́ wípé you, are, you don't have free movement òun ṣe nǹkan òun dó kó dọ̀tí you cannot come online and tell the, your people that yes she is your boyfriend so fuck what ìpamọ́ ayé nìwọ wà self imprisonment tó máa fi kú as long as Job Òtúnlá bá ṣe ń live o you remain in self-imprisonment for the rest of your life because you want to buy that secret forever and it does not come cheap you have to continue spending it does not come for free buying the secret between you and your Otula is not free of charge you have to continue to do what to sponsor him ìyẹn mi tiẹ̀ ń bọ̀ létà fún yẹn náà ń bọ̀ ẹ máa gbẹ́lẹ̀ lọ ń bọ̀ mo fẹ́ sáré mo fẹ́ mú mi nínú fridge inú mi ti ti ṣe ìbò omi tí mò ń mu yìí mo fẹ́ add lemon sí it's too I want something that will give me that um, so let me just ṣé ti yé ẹ má bínú omi ẹ̀ ń fẹ́ kó dùn díẹ̀ but I don't want to take. fún mi ní lísì ẹ lísì gbogbo àwọn tó wà lẹ́kẹ̀ẹ́ bóyá orúkọ ẹ wà bẹ́ẹ̀ nídìí àwọn olóṣèlú wọ́n tó mọ tó mọ tó máa ṣe jẹ wọ́n nìkan ló lù wọ́n nìkan ló kọrin wọ́n nìkan ló kù kìtì orí ẹ̀ yìí ni ó yẹ dàrú yẹ ó ṣe. tó pé mi ò káàdì fún ìgbà tó wà lọ́dọ̀ Lizzy torí mi ò mẹ́ láti kó dẹ̀gbọ́ sórí àwọn ọmọ kárí ìjì ní ìgbà máa fẹ́ ìfẹ́ fún wọn owó máa jẹ́ kí n fún ẹni viewers of fame ti dẹ̀ ló gbà. lọ́wọ́ tó wà àgbà àbá public toilet ẹ̀ ní ẹ báyìí. àbí ó fẹ́ ga fún ọmọ bẹ̀rẹ̀ láyé òkú. Mm-hmm. lókèlè ìwọ ló nàyàn o kó yàn lẹ́gba máa ṣètò analysis yìí ṣe because mo fẹ́ máa play voice ẹ̀ kí n máa sọ̀rọ̀ lé láyọ̀ ò tí help wa so tó bá dọ̀là màá tún ṣe dáadáa you beat somebody you still want to control how the person should cry ta ló yẹ kó máa sọ yí pé o mọ̀ pé òun tó ṣe fún wúmà yẹn ó dùn ún yí pé she should find a place in her heart to forgive you ó wá sọ wípé bó ṣe react bínú ẹ̀ ṣe dùn wípé ọlọ́run celestia bá tiẹ̀ jẹ́ ní nàìjíríà ó ní pé bó ṣe sọ yẹn ò dáa lókìlì ó ní bí wọ́n máa yẹn ṣe sọ pé ọlọ́run celestia ó bọ́ṣọ ìyá ara ẹ̀ ó sọ ẹ́ sínú túbú ó ní bó ṣe react ò dáa ó tún fẹ́ máa mú ohun àwọn èèyàn have you forgotten ń tó ṣe ló gbà náà lókìlì àwọn tí wọ́n rejoice wípé o wà nù túbú nǹkan tó ṣe ló gbà o ti gbàgbé nígbà tí Fúnmi Beauty World tó gbé ìyá Ìbàdàn hello lókìlì o ti gbàgbé nígbà tí Fúnmi Beauty World gbé ìyá Ìbàdàn kí ló sọ. So? kí ló sọ you stayed three to four hours show mo rántí ijọ́ yẹn dáadáa mo dẹ̀ ṣe show gbà yẹn mo ní kí ni purpose show yẹn tó ṣe fún ìyá àbàdàn tó ń bá tó ń hópin wúndù kí lorúkọ woman tó ń ta cream fún mi beauty world ó tún wá open wound ẹ̀ yìí pé tó bá yẹ pé ìyá àbàdàn sọ̀rọ̀ irú ọ̀rọ̀ báyìí pé à ó pọ̀ o kò yẹ kó sọ o mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ pé tírẹsì bá ń pàkúta mo rántí ṣó tí mo ṣe fún ẹ dáadáa níjọ́ yẹn ipe if there is anybody that should condemn ìyá àbàdàn kò ń ṣe lẹ́nu títí ẹ lókìlì because you yourself you did worse. Hmm? mo ní if there is anyone that should condemn ìyá àbàdàn níjọ́ yẹn it is not you so inú títí ẹ wá inú títí ẹ wá ń bàjẹ́ ipe ńgbà tó wà ní kinní when you were away àwọn èèyàn kan inú wọn ń dùn that is to tell you pé ìfẹ́ tí wọ́n ní sí ẹ kì í ṣèfẹ́ gidi. all of them are just what using you Hmm? It is not genuine love that they have for you. Àwọn tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ jù. On the same show, ó ní yes o oh, mind the Kenyan scold ẹ̀ àwọn tí wọ́n wá scold ẹ̀ on the same show ó tún attack wọn. Yínká TNT o tún mú yẹn o tún throw her under the bus because you want Esabod to come for her o ní ẹ máa ń gossip gan o dẹ̀ mọ̀ èèyàn tí wàá ti ẹjọ́ ń gossip it is Esabod it is what Esabod but you do not have the balls to say that it is Esabod lẹ́jọ́ ń gossip. túlétúlé ọmọ yékeré ni ẹ lókìlì o lè tú odindi ìlú with your sneakiness àwọn tí wọn bá smart o sáré mú yín ká o mú yẹn o sọ sí abẹ́ tírélà nígbà tó mọ̀ yìí pé ẹ sábọ́dù iṣẹ́ ìgbé hánu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni. túlétúlé hmm? ọmọ kékeré máa forí àwọn àgbàlagbà máa fi gbára wọn nínú gbogbo àwọn tó ń sọ̀rọ̀ you are the smallest and you are the most vile and wicked amongst everybody in fracas you are the smallest you are the smallest person nínú àwọn tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ orí Facebook ní fracas o ìwọ ló kéré jù ìwọ dẹ̀ ló wà highly very vindictive and wicked Hmm. O fẹ́ máa mú mi mo ò tí rí mo mi I, I think I joined the show when it was about forty something minutes gone mo mọ̀ pé Láyọ̀ máa help wa Lola. ẹ má wọrí. Láyọ̀ máa help wa. Hmm tí n bá ti rí àásọ̀rọ̀ pa ẹ̀ lókìlì ẹnu ẹ̀ kan I, I just wish you could go back and listen to your chat the chat you had today just do well and listen to everything you said wàá mọ̀ pé off point ní gbogbo ọ̀rọ̀ tó sọ you just wanted to come and hand some box today o kàn fẹ́ pa owó monetization that's the whole essence of that show there was no voice note for you to play there was no someone show for you to play there was no uh, eh, kini kan to eh, kini kan to show hence you couldn't deliver well kánà oní voice note ní sì tó play to fẹ́ analyse ẹ̀ wá máa ṣe ẹ̀hẹ́n kini kan ṣẹ́tìrì ẹ̀hẹ́n ó yá sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ Go back and listen to it. You were incoherent. Or were highly incoherent. Your thoughts were not together. You were jumping from this to that one to that one to that one to that one. O kò fẹ́ pa owó ni. Ẹnu ẹ kan you were screaming at the top of your voice wípé kì í ṣe pé àwọn tí wọ́n tì ẹ́ mọ́lé o kì í ṣe pé nítorí pé wọ́n ganú ayé ni wọ́n ṣe gbé ẹ tì mọ́lé o pé kò tiẹ̀ nẹ́ni tí ń ṣe it's because that they say they say you lie that or they lie that uh, you abuse the government kíní kan kíní kan how is that even possible? Hmm? how is that even possible pé nítorí títí government how can you say that pé o trespass and it's not a chargeable ìjọ kejì tó gbé ẹ ni wọ́n gbé lọ sí court now you were not delayed the, you, nobody delayed you you didn't even spend for twenty-four hours in detention tó fi charge ẹ sí court so which is within kini your constitution right ẹnu ẹ kan gan lẹ́nu o ọ̀rọ̀ ẹ ò ta létí ọlọ́run ti bà títí ẹ jẹ́ gan lókìlì ọlọ́run bà tiẹ̀ jẹ́ kò kúrì mẹ́ńdà gan ni ọmọ kan náà ọlọ́run wúndè èèyàn lókìlì ọlọ́run rílì wúndè I should speak up okay Bukky Florence ọlọ́run rí lè wúndẹ́ ó bá tiẹ̀ jẹ́ ọ̀rẹ́ ò wá tà mọ́ létí àwọn èèyàn ẹnu ẹ ti kan lókèlè kò sẹ́ni tó fẹ́ lo gàràjé fún mọ́ kò sẹ́ni tó fẹ́ halẹ̀ fún mọ́ ẹ̀hẹ́n nínú ọ̀rọ̀ tó sọ thank God I remember this one ó ní ẹlẹ́dẹ̀ ọlábànjí ló gbà wọ́n ìyá àbèjì dé orí Facebook ó wá ní báwo làwọn ìyá àbèjì ṣe dé ọwọ́ títí wa ìbéèrè tó wáyé káwa béèrè lọ́wọ́ títí ẹ̀gbọ́n tó lólórí burúkú ọmọ ni ẹ́ ò ní ọpọlọ gbogbo ohun tó yẹ kó fi ṣọpọlọ o ti fi dóko tán ọpọlọ ẹ ti yòrò tó bá yẹ pé o ná ọpọlọ wàá mọ̀ pé that same question that you are directing at ọlọ́wọ́ ṣíbí is for you ẹlẹ́dẹ̀ ọlábànjí ló gbé wọn wá báwo ló ṣe dọ́wọ́ lágbájá báwo ló ṣe dọ́wọ́ títì ẹ̀ náà you said you use your NGO to rescue them are you a police are you a police officer ṣé kò sí polisi ní nàìjíríà mọ́ are you a police officer who called you who told you they were in distress before you said you go and use your NGO to rescue them forgetting that you have voice notes tó wà ń bíbí báyìí tó tó ń brag wípé I already told you that those twins they are not going to end up in your care and they did not even appreciate every effort you have put in you said it with your own mouth you just wanted to use those twins to score unnecessary points on Facebook. o fẹ́ mú ọ lóore àwọn twins yẹn o fẹ́ tì sí àgbà everything that you cooked up for lọ́wọ́ ṣíbí in October twenty six my dear lókìlì ìwọ ló padà dàlé lórí ó ṣe kò ṣe orúkọ ẹ wà lójú bọ́ọ̀dù tí wọ́n yà orúkọ ẹ ó wà ní ojú board tí wọ́n bá máa rówó rọ́stà àwọn tí wọ́n ti tì mọ́ lérí ní alágbọ̀n lókìlì orúkọ ẹ máa wà ń bẹ̀ and that is why you need to stop being wicked I know you are not gonna give up anytime but don't worry ọ̀bọ ẹ ló máa para ẹ ìyá ayé ló sọ bẹ́ẹ̀ ọ̀bọ ẹ ló máa ṣe rẹ̀ léṣe. Hmm? ṣáà máa wọ̀ ọ́rìn. ọlọ́run lè dí o pẹ̀lú ẹ̀gàn. oníkíyà má wọ̀ọ́rì má wọrí ọbọ ẹ ló máa ṣe rẹ léṣe i have no more, nothing more to say ó ní eh, you are not going to be saying much online You are not going to be saying much online torí pé kinní kan kinní kan you want to keep it secret you are keeping it secret because you don't have any hold on anybody ẹ lọ lókìlì you are keeping that quiet or away from just because you yourself do not what Oh, anything to tó fẹ́ Oh, anything to nẹ́nìtìn tó fẹ́ sọ wọn ti kàn létí aráyé ẹ ẹ má wọrí kí ló fẹ́ sọ kò sí nǹkan kan tó fẹ́ sọ náà kò sí nǹkan kan tó fẹ́ sọ wọn ti kàn you made it sour in the ears of people we are only struggling gbogbo gbajúmọ̀ nígbà tẹ́bi pa ẹ́ lẹ́nu ijọ́ mẹ́ta ẹ̀sìn ìjọ sọ pé ó fẹ́ máa yáwó èèyàn lówó kó máa gba interest you have not seen anything yet ẹ fẹ́ máa yáwọn èèyàn lówó àwọn tó ń ṣe òwò ní nàìjíríà kó fẹ́ máa gba interest wàá ṣàlàyé ibi tó ti jẹ́ financial institution because you don't have any right to do that it is only the CBN ló lè stamp ipe operation of um, loan banking system ọmọ kọ́mọ ìkejì ajá. Eh, I'm going to be keeping I'm not going to be saying much eh, kìíní kan oh ní nǹkan kan tó ń fẹ́ sọ tá a ti gbòrí what do you want to say you are brag that you are going to send Olowo Shebis to, pri to prison who end up in prison you you luckily, you o tún kọ́ ọmọ ogun dání gan o tún dá lọ and that is why it is not good to be wicked it is not good to be wicked it is not good to be vindictive all you just wanted to use Olawo Shibi for is to score cheap points on Facebook at the detriment of a mother of three mother of three ìkà ni ẹ́ lókèlè lórí burúkú ọmọ ni you just by going to go and lie to the Nigerian police wípé ọ̀tá olówó ṣe bí kidnap instead of you to tell them your your ulterior motive wípé ah eh, mo máa kàn sọ pé kẹ ṣe báyìí ni o a fẹ́ fi ṣe skit ni tó yẹ kó sọ pé o fẹ́ ṣe skit <clears throat> ẹ máa kàn sọ báyìí ẹ má kò ṣe pé bóyá nǹkan yẹn ó ṣe gangan ò máa sọ. So just to get her attention and her reaction tó bá pè yẹn ló ṣe ìbá better but you said all of that because you want to send someone else's child to prison for doing nothing for doing absolutely nothing but as God will have it lójú ẹ̀mí ọlọ́wọ́ ṣíbí <clears throat> lójú ẹ̀mí ọlọ́wọ́ ṣíbí you were the one that have that record tó bá ń tún róstà àwọn tó ti sùn bẹ̀rẹ̀ wọ́n máa kà ẹ́ mọ́ wọn wọ́n máa kà ẹ́ mọ́ wọn. ìka ẹ ló kà ẹ́ ò dẹ̀ tí ì rí kọ̀ọ̀kan tó o bá yé ibi ṣe lókìlì tó bá yé ibi ṣe. Hmm wàá gbóòórùn ara ẹ̀ ọ̀bọ ẹ̀ á finish rẹ̀ ẹ̀yin èèyàn please help me to patronize um, La Wendy's Natural for all your body products glow oil uh, caramel oil caramel body lotion um, <coughs> caramel body lotion <coughs> excuse me guys um, dark armpit, dark knuckles, everything. Please help us to patronize La Wendy's Natural.